الحمد لله إله الأولين والآخرين أحمده حمد الحامدين وأشكره شكر الشاكرين لا إله إلا هو رب العالمين أما بعد اللهم صل على محمد وأزواجه وذريته كما صليت على آل إبراهيم وبارك على محمد وأزواجه وذريته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 إن الحياة السعيدة قائمة على التعاون بين الناس فلا قوام للحياة بدون التكافل والتعاون إذ الله سبحانه وتعالى لم يؤت أحدا كل شيء يحتاجه ومن نظم الحياة أن جعل الله فيها الحاجات فالجاهل يحتاج إلى العالم والمريض يحتاج إلى الطبيب والفقير يتطلع إلى عطاء الكريم وهكذا يا عباد الله ولكن أيها المسلم أيتها المسلمة أتدري كيف تنتظم حياتك وتسعد في مآلك وتصلح في معادك والكيفية يا عبد الله مكنونة في قول المصطفى عليه الصلاة والسلام حيث قال كما روى أبو هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يشكر الله من لا يشكر الناس رواه أبو داود يا عبد الله إنك لن تذكر الله حق شكره حتى تذكر الناس على إحسانهم إليك فتثيبهم وتدعو لهم وتثني عليهم بما هم أهله ولذا علمنا كيفية الشكر بما لا عذر لأحد في ذلك أبدا وشرع لنا طريقين كما في قوله عليه الصلاة والسلام من صنع إليكم معروفا فكافئوه فإن لم تجدوا فادعوا له اللهم اجعلنا من الشاكرين يا رب العالمين الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أتوقفوا لهم أتى الصلاة أتى السلام وإن جعلهم أبانا سوى بواجه سبب يولي ريتني أسكرات ni wọ́n fi dáadáa yìí ni wọ́n fi bá wa tàwọn ajẹn tó rí na lẹ́yìn bàtà ti bí ẹni tó rí na tẹ́lẹ̀ ajẹn tó ma òdodo lẹ́yìn bàtà ti mọ̀ pé ìrọ́là ń ti tẹ́lẹ̀ àti ẹni tó wà nínú mọ́lẹ̀ lẹ́yìn bàtà ti wà nínú òkùnkùn àwọn tí àwọn náà náà ọlọ́wọ́ ọba kó mọ́tún àwọn náà ní ládàá rẹ̀ ya rabbal ọlọ́run pè wá méjì ẹ̀yin tẹ́ nígbàgbọ́ ẹ fi kún ìbẹ̀rù ọlọ́run ọba yìí ẹ mọ́tọ̀lẹ̀ ẹ múra sí ìbẹ̀rù ọlọ́run ọba yìí ẹ túbọ̀ máa tẹ̀síwájú nínú ìbẹ̀rù ọlọ́run ẹ náà wa ọlọ́run ọba fún àgbéká dìfẹ́lọ́pù ìbẹ̀rù ọlọ́run ọba ni ẹ̀sìn wa náà máa dàgbà sókè sí gbogbo àwọn nǹkan wà wáyé tí a ń fojú kéré yìí a kò gbọ́dọ̀ fojú kéré ọ̀ torí ní ètò ayé amójútó ọ̀dà púpọ̀ fún wa ó sì torí ilé fún wa lọ́dà mójútó ìṣẹ̀lẹ̀ ẹ̀sìn wa bákan náà mùsùlùmí tó bá máa tó ń ṣe ọyẹ̀kọ́ máa yẹra rẹ̀ wò lójoojúmọ́ ní wákàtí wákàtí títí ẹ̀wọ̀ bá ti ẹ̀wọ̀ ajẹ́jọjúmọ́ wákàtí wákàtí júmọ̀ júmọ̀ àmà yẹra rẹ̀ wò èmi júmọ̀ àtọ́lọ lẹ́bùn òun wa nínú ẹ̀sìn ọlọ́run ẹ̀sìn ọlọ́run tí a bá pè nǹkan lẹ́sìn ọlọ́run méjì náà ni sí ọlọ́run àti mọ́sí ọlọ́run lẹ́bùwó lọ́wà nídẹjọ́ nínú sí ọlọ́run àti mọ́sí ọlọ́run mú nǹkan tọ́lọ ní a máa sí síbú ti wà náà lọ́wà mẹ́fà lọ máa ń ti láti jẹ́jọ́ ọwọ́ kíkún tó ti dèmí ẹkọ fúra rẹ̀ ti rírá yìí lọ wáyé tó wà lójú kan náà bẹ́ẹ̀ náà ni mọ́sí ọlọ́run òtẹ́ tí ò ní jíjí ń sẹ́lọ́ jíjí ń wà lọ́wọ́ rẹ̀ ǹjẹ́ níbo tí wà ní jẹjọ náà tó tún wà lẹ́ni náà gbogbo aburú ọwọ́ rẹ̀ yìí náà kò tiẹ̀ reduce rárá tó ọba yẹwò tí ọba reduce ọyẹ kò fúra rẹ̀ o fẹ́ni tí máa ń tún sí ni o ṣùgbọ́n ní tí ọba máa ń tún sí yóò ti máa lo rock life náà lọ́nà tí kò sí ká mọ́ o ọlọ́mọta wa bẹ́ẹ̀ ọlọ́ni ẹ̀yin mọ́mí ẹ máa lékún níbẹ̀rù ọlọ́run gbogbo tọ́nà bá ti pe yá ayé wa lẹ́dínà áàmà náà tó wá ní takùlọ ìdí ń sọ náà ni pé èèyàn lè jẹ́ àmàlú tí ìbá ti fọ́ bẹ̀rù ọlọ́run díẹ̀ náà tẹ́lẹ̀ ìmọ́lọ́run fẹ́ ká tẹ̀síwájú nínú bẹ̀rù ọlọ́run ẹ jẹ́ ká fi kẹ́sìn wa mọ̀ mi ní ẹ jẹ́ ká fi kún tọ́lọ́run tá ń ṣe ní gbogbo ìgbà ká máa yọra wa wò ẹ̀yin mùsùlùmí ẹ̀yin mùsùlùmá ẹlọ́mà fífi sí ayé tí ọlọ́run ọba dá wa bí fíyàn kò lè rí sí láì jẹ́ sí wípé ọfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn ẹ̀fẹ́ ń bẹ lórí ayé ayé ò tí sí ládáte kò sí àdáwà lórí ayé o kò sí àdáwà lórí ayé nínú ẹ̀sìn ọlọ́run kò sí àdáwà lórí ayé nínú ìjíkìsẹ̀ ẹ̀sìn ọlọ́run tó jẹ́ nǹkan ayé gan ẹ jẹ́ ká lọ mọ̀ yí pé lórí dáadáa ilé ayé ò létò ìlú ò létò ìwọ gángan ọ̀rọ̀ ara rí ò létò láìjẹ́ sí wípé ọba ń sàǹfà lọ́dọ̀ ẹnìkejì rẹ̀ láìjẹ́ sí wípé ó ní ìkan tó jẹ́ sí pé wọ́n náà mú lọ́dọ̀ ẹnìkejì rẹ̀ torí bí olúwa tó dáwà yìí subhanahu wa ta'ala kò pín ẹnìkan tó tó ní gbogbo nǹkan tí ń fẹ́ láyé náà ò wọn bá dá tó fún ní gbogbo nǹkan Allahu nìkan al Alìbàní Yul Hamid lórí ìyá ara rẹ̀ báyìí. Ẹgbẹ́ èmi ni mo dádúró kọ̀sán tó tó dádó o. ni o. Èyí tí alágbára ọ̀tọ́ bá dọ́dọ̀ àwọn kan o. Ṣé máa ń sọ pé nìkan ọ̀fẹ́ sí ṣe ọ̀mọ̀ ẹ̀sìn rọ́ ní o. ni wa pátápátá ń dá sórí ayé ìkọ̀sẹ̀ tó pé kọ̀fẹ́ni tí o bùkátò ní bùkátà kan àbí méjì àbí mẹ́ta àbí mẹ́rin tí ó gbọ́ lọ́dọ̀ ẹni kejì ẹ̀. mọ́tọ́rọ̀ wá rí báyìí kọ́lọ̀ ń pètò ayé báyìí wípé gbogbo wa láàmà ní bùkátà tá gbọ́ odidi president ayé ó fi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bùkátà rẹ̀ kò rí gbọ́ nílùú ẹ̀ má ó tún wá kọ́ sí àgádà kan ẹ̀kọ́ ọmọ pé nígbà tó olórí ìlú bá ń fi lọ ẹ̀ẹ́lẹ̀ lọ sókèèrè fún bùkátà tó fẹ́ gbọ́ sí onígbọ́nlé ẹ̀kọ́ ọmọkọ́wọ́ tó sí nǹkan kan yìí bùkátà ti ọyẹ kọ́kọ́ ti jẹ lọ torí ọ̀pọ̀lọpọ̀ nǹkan fásitì sí àti ìtayé ní àlọ́wà lọ́dọ̀ sí ẹ bó ti wá nínú ayé náà lórí inú ẹ̀sìn ọlọ́wọ́ bá sì tó ayé bẹ́ẹ̀ à ní tayé láì rí o ìdí nìyẹn tó fi jẹ́ sí pé kò sẹ́ńtì òní bùkátà tí ó pọ̀ lọ́dọ̀ ọmọ nìkejì ẹ̀ sẹ́nìkan bá ń sọ pé kí ni yóò ti fún mi kò sí tí mọ̀ wá lọ́dọ̀ rẹ̀ ẹ fún pé ọmọ tó mọ ilé ayé o ọlọ́ kò sẹ́ni táà ní bùkátà lórí ayé ẹni tó burú gan ó tó lọ́jọ́ tiẹ̀ yìí yorùbá tí wọ́n ń kó ọmọ burú lọ́jọ́ tiẹ̀ ìjọ kan bẹ tó bùkátà tó ilé ayé bọ́lọ̀ ń ti dà nìyẹn kí wá lọ́pàá tó fi tó fi jẹ́ sí pé aláìmọ̀ kan yóò bùkátà ẹni tó lẹ́kọ̀ọ́ ẹni tó lẹ́kọ̀ọ́ náà yóò tún bùkátà ẹni tí ò ní yọ́ ma wá ẹni tó nímọ̀ ó bù káàtà sí ẹni tó nímọ̀ náà sí ọ̀bà tálá ìmọ̀ kan kí láǹbà ní ìmọ̀ rẹ̀ ẹ̀rì bẹ́ẹ̀ náà ni alimari aláìsàn kò ní tọ́jú ara ẹ̀ kẹ́mà ní ó tọ́jú ara rẹ̀ kò ní sí bó ti yóò sí ẹnìkan lọ́wọ́ pé dọ́ọ̀tì kẹ́mà gbọ́n rẹ̀ lábẹ́rẹ́ mo ní kò ní gún dáadáa wọ́n lọ expert kọ expert tọ́ kò tí tí aláìsàn yóò bùkátà sí dọ́kítọ̀ dọ́kítọ̀ náà bùkátà aláìsàn kí lọ bá nígbà táwọn èèyàn bá tó sáìsàn ìwọ́ mọ̀ ọ̀rẹ́ tó tọ́jú sáàmà tó bọ̀ká nǹkan ní mẹ́rin dọ́kítọ̀ bùkátà aláìsàn aláìsàn náà bùkátà dọ́kítọ̀ aláìní pé yọmọ wẹ́ tó ní lọ́wọ́ yọmọ wá káàkiri yọmọ ẹ̀fẹ́ tí ó rí lọ́dún ẹ̀ bẹ́ẹ̀ náà rẹ̀ tó ní nǹkan lọ́wọ́ náà tí ọ̀bá ẹni bí léèrè yọmọ ká lára yọ́ máa dùn ààrẹ ń dáa fún ẹgẹ́ bí ìparí ayé ò ti rí padà ibi èèyàn lòó lọ́kùn ní ẹgbẹ́ ọgbà mọ́ ó gbé bọ́dà pé ẹni sáà ní ọgbà àwọn ẹkùn sí labẹ́ ibi tèmi náà níbi mìíràn lọ́wọ́ ayé ń parẹ́ lọ torí di eléyìí nígbà tí ayé wá rí bá ìpínlẹ̀ tí bọ́lá wọn bá ti tó nù kí ni irinṣẹ́ tí wọ́n mùsùlùmí máa máa lò ó ti bá wa gangan nìyẹn kí ni irinṣẹ́ tó lò tó fi jẹ́ sí pé ìwọ́ àti kí ni àwọn oríṣiríṣi èròjà tó fẹ́ fi sínú gbèsè ayé rẹ tó fi jẹ́ tí gbèsè ayé ti ẹ yọ́ yàtọ̀ sí gbogbo àwọn èèyàn ìlú òfin lórí ayé báwo ló sì gbádùn ayé yìí tó tó gbádùn ẹ̀sìn rẹ̀ mẹ́ látara rírí ọmọ bùkátà àwọn nǹkan èèyàn ti áàtì bùkátà sí ara wa nínú gbèsè ayé wa tí ó tún wá kó rí bá wa níjọ́ gbé lẹ́rù sí yáma kí ni rẹ̀ fẹ́ tá lò àdẹ́gbà Muhammad kọwà sallallahu alaihi wasallam náà gbogbo àti wà wípé Abdulaziz ó bùkátà sí Abdulrahim náà Yusuf ó bùkátà sí Kamaluddin ọkùnrin ó bùkátà sí obìnrin obìnrin ó bùkátà tọkùnrin ọmọ ẹgbẹ́ gbogbo àlà ń bùkátà síra wa ní bùkátà síra wa ṣùgbọ́n báwo ni a ti máa ráyè gbọ́ bùkátà yẹn ní lọ́nà tí ó gbàrọ̀ wá lọ́rùn ètò ń ta fẹ́ gbọ́ rẹ̀ lápá wákàá ìtàpá àwọn ọ̀kà lọ́pọ̀ yìí àbí bàbá bẹ̀rẹ̀ wa nínú ní ṣe pé kí ni wọ́n fẹ́ gbọ́n bùkátà tẹ́mánikẹ́lò ní ọkọ̀ ti ẹ̀ka lẹ̀ báyìí ní ìlú ara education ó kùnrin ó ti mà gbogbo tó fẹ́ gbọ́n bùkátà ìkùsí lọ́wọ́ àwọn kan ni wọ́n máa bọ̀ sí wọ́n wá ní kí ni irin tẹ́ta lò láti táyé ti wa nírọ̀rùn ẹ̀rẹ́ mùsùlùmí tí a bó ọ̀rẹ́ rà bá wa ọ̀rẹ́ ọ̀làwọ̀ ánì ọ̀pọ̀lọpọ̀ wá máa ń kọjá lára ẹ̀ ṣùgbọ́n àpòrà sí ẹja àpòrà ò bẹ́ẹ̀ bá ní ànábì sọ̀rọ̀ sọ̀rọ̀ lọ́wọ́ àyọ̀ sẹ́lẹ̀ ọ yẹ kó tún ìjókòó rẹ jú tó ògbé bá fẹ́ máa tọ́ ọkọ̀ ọwọ́ bọ́ ojú rẹ pé ògbé máa lọ ọ̀rọ̀ tí wọ́n fẹ́ sọ yìí ọ̀rọ̀ tí mo fi sórí rẹ ayé àtàkì àmà ọ̀rọ̀ ànábì sọ̀rọ̀ lọ́wọ́ àyọ̀ ọkọ̀ jáńtà fi sórí rẹ láyé nìkan ọkọ̀ jáńtà fi sórí rẹ àtàkì àmà nìkan ìjọba ní kọ́lá Rasulullahi sallallahu alaihi wa sallam ọ̀pọ̀lọpọ̀ ìyọ́mọ̀ rọ̀ bí ara alìkì àmà wọ́n sọ wàlá ókùsí wọn bí là kò tí ọ̀rọ̀ kan tó jẹ́ lẹ́nu ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam máa ta ọmọ kí lọ bá rẹ̀ àkọ́kọ́ ọ̀ntàfà yóò ti pẹran bọ̀rọ̀ náà méjì tọ ọba dúró sí nǹkan náà yóò pẹran ayé wá ẹ̀rẹ́ mùsùlùmí ànábì kọ́ wa sọ́rọ̀ lọ́wọ́ àti ó ní hadith yẹn ẹnu ní ma bàbá bẹ̀rẹ̀ ẹ̀lú ní ọpa yẹn mọ́jẹ̀lọ́ oúnjẹ gbèsè ayé rẹ̀ di anábìnilá yẹ́sùkúrò lọ́ mọ́lá yẹ́sùkúrò lọ́ ẹni tí ọba dúpẹ́ báwọn ènìyàn kò lè mọ̀ pẹ́ fún fọ́lọ́wọ́ àwọn lá ní abúlé àtàkìlá wa ẹni tó fún ọlọ́rin kan lánàá lẹ́lọ́ tó lọ mo ní irin tẹ́tà láti sáyé rọ̀ mọ́ nínú kò sẹ́ńtì dúpẹ́ fẹ́ tó sórí fún láyé tẹ́ni tó sóre fún ọyẹn yóò fi fẹ́ tẹ̀lé ẹ̀kọ́ ẹ̀ ní tí ọpọlọ ti dábùgbọ máa dámà nìyẹn kò tẹ́lì kankan tọ́lọ̀ ọ̀dágbé bí yàn bá ya wèrè jù bẹ́ẹ̀ lọ tọba ti dára ọjọ́ bá lọ dúpẹ́ òdúpẹ́ òdúpẹ́ òtún sọ àwọn ìfún wa ń sọ kàrí ah gbogbo bí tó bá jẹ́ báyìí ọmọ sáà máa ń dúpẹ́ pé lábájá ló sọ́dọ̀ ìfún lábájá ló sọ́dọ̀ ìfún rẹ̀ ó ní bílẹ̀rì tó bá mọ ọkọ ní òmíràn tó bá fún ọ lómìnira ní sàáyé rẹ̀ mẹ́ta làwọn èèyàn ń bẹ̀ níbi táwọn èèyàn bá ti dáadáa sí wọn ọmọ ádámà kò sí àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí ò sí lẹ́yìn tẹ́ ìgbọ́mù wọ́n ní kẹ́níkọ́ yẹra rẹ̀ wò mẹ́ta lọ́nà ènìyàn táwọn èèyàn bá ti dára dára sí wa asọ́kúnlé ayé ò lè tò láìjẹ́ pípa agbátọ̀ ọ̀tún agbátòsí agbátiwájú agbátẹ̀yìn ó lè lẹ́nìkan láyé tó dé èèyàn ńlá tó bí lérì tí ó sọ fún nǹkan ságòkè náà ní ọ̀rọ̀ ni ó wọ́n sàájọ́ ni ó bí bàbá tòkè ti ràn lọ́wọ́ nípa dáadáa yìí bẹ́ẹ̀ náà lìyàwó ẹ̀ bẹ́ẹ̀ náà lọ́mọ ẹ̀ bẹ́ẹ̀ náà lọ́rẹ́ ẹ̀ gbogbo ẹ̀ wá papọ̀ wọ́n wá pòdìsì èèyàn lájàdì kí lọ́bà tí wọ́n ti ń fi dáadáa lọ ó dúpẹ́ fún wọn nù àdájú ní ẹni tí ọba lè dúpẹ́ fọ́yé ènìyàn kò lè dúpẹ́ fọ́lọ́run ìdẹ̀níwọ̀n dúpẹ́ sí ènìyàn tó ti dáadáa anílé ayé ò lè tò láì

ẹwọ́ kàtọ́ mo kúmọ̀ ní símẹ́ńtà kaba ìní ìgbà mọ́ wa ẹgbẹ́ tí wọ́n lẹ́ lẹ́mù láti ọkà tẹ́lẹ̀ ẹ̀yìn ara ní ọ̀yà ìjọ kan tó sọ wù mí lọ sí tù ní ẹ̀kẹ́ náà kí wá ní seven thousand naira ẹ̀ seven thousand naira tó wù rẹ̀ tó ọba jí seven thousand naira tó máa bóòlì lé wọn ẹnìkan ti kò jáde lápò ẹ̀ ó sì ká ọba fojú kéré ẹ̀ ìjó ti bẹ̀rẹ̀ ní ẹjọ́ máa fojú kéré ẹjọ́ tí ń sọ lọ nì tó ń tì bá gbọ́ tàbọ́ bá ti ọmọ ènìyàn lọ́mọ ènìyàn máa jẹ́ kéèyàn tó gòkè débi wípé o ti dáadáa sínú yàn ó ń tẹ̀ wá pàbúrú sáfọ̀ kó tó wá sí dáadáa mọ́ padà àbí mẹ́rin rẹ̀ gbọ́dọ̀ sí bí òfin àyányán bàbá ní àmà yẹra wọn ní ìtẹ́jọ́ pàṣẹ bóyá láyé àákàtà máa wò kí ni ah, mo bá tún ti dáadáa sínú ìdá aburú ní òtòfin tán lákọ̀ọ́ ẹ̀ sábẹ̀ ẹ̀ sílẹ̀ ní ọ̀gbà tí mo fún oṣù mọ́mí òṣèlú ìmá ìyẹ̀pọ̀ ńlẹ̀ á yarí ni ọmọ adámà bí tí ó ti bẹ̀rẹ̀ bí yóò fojú kéré orí ẹni nígbà tí bá ń kéré ẹ̀ tí bá ń kéré ẹ̀ tí bá ń kéré ẹ̀ yóò bá lọ sàbòrò tọ́ntọ̀ ìyára àkọ́kọ́ nù tọ́ ọba wà ń bẹ̀ tí wọ́n ń bẹ̀ àtúbọ̀tán rẹ̀ ọ̀gá o a sì fẹ́ káyé gbogbo mùsùlùmí ó dára láti sọ yìí fún wa fíyàn bá ń lo èyí tá ń sọ ìtànàbí kọ́ wa yìí sallallahu alaihi wa yóò dàbí ẹni pọ́ lọ sọ ní ilẹ̀ Yorùbá nígbà yìí ọmọ sáà ń ga ọmọ ẹ̀ ó wò sí bàbá ògbọ̀n ló ṣe súnà nàbì ló ṣe sallallahu alaihi ẹni àkọ́kọ́ ní aburú ló fi kan dáadáa wọ́n náà ayára rẹ̀ wọ́ ọmọ yẹn yẹn tó sáburú sí yóò ṣe dáadáa olórí wọn ni bàbá àdìyà rẹ̀ èso orí kankan tẹ́nìkan lè ṣe fún ọ tó tó orí bàbá àdìyà rẹ̀ especially tí a bá ń bẹ ọwà máa fi gbé ọwà máa forí gbogbo lọ sí ẹ ó ní ma bó ti ẹ kó sí ẹjà tọ́ra nọmba wán ẹlẹ́ẹ̀kì nínú àwọn ẹ̀rẹ́ ènìyàn òun náà lẹ́bí jẹ́ sí pé tí wọ́n bá ti rárá dára sí kò ní ipa burú tán kò ní ti dáadáa náà tán ìyá ọkàn máa wọ̀ náà lè gbé mo ní lọ́ọ̀kì gan o gbé òwe mo ní lọ́ọ̀kì lọ́dọ̀ ọkùnrin ìdàkejì náà tó jẹ́ ìsàbòrò sí kò ní dúpẹ́ fún ẹni ẹlẹ́ẹ̀kẹta nọmba 2 yẹn náà ń bẹ nọmba 1 lọ́pọ̀ jù aláburú ẹ̀dẹ́ ènìyàn lọ́pọ̀ jù torí pọ́lọ̀ náà ti tàbírí wá fún ni wá ṣùgbọ́n jára rẹ kò ní jẹ́ aláìmọ̀wòrí àwọn àṣà tó ti máa wà lára yìí jẹ́ kájá kúrò ó ń kó bá wa ní ayé ń kó bá wa níwájú ọlọ́run subhanahu wa ta'ala ẹlẹ́ẹ̀kejì ọ̀nà làgbọ́n ẹlẹ́ẹ̀kẹta ọ̀nà lẹ́n tó ti dáadáa tí wá láwá fi dáadáa sápadà ẹni tí ó wà fi dáadáa kan dáadáa yàrá méjì ni wọ́n torí tí ọmọ èdè nìyàwó òbí ẹkí pé èmi ò ní dáadáa tí ń fi tán wá lọ mọ̀ bí tó kọ̀ sọ́rọ̀ àti ẹ̀rẹ̀ mo sọ fún ọ pé gbèsè ayé rẹ ò lè dá láìsí súnà lẹ́nu ká bá ń pẹ́ náà súnà ọmọ kọmọ lọ rough life lọ ẹlẹ́ẹ̀kẹta yìí náà ní kọ́ jẹ́ ò kò sí dáadáa sẹ́ni tó sí dáadáa sí ọ náà ni àtàbí sọ fún wa sallallahu alaihi wa sallam onímọ̀ sọ́nà ilaykum ma'rufa fàkà àbùkù àdábùn nàbí sallallahu alaihi wa sallam àwọn ọ̀wà rere ní bẹ́ẹ̀nẹ̀sì ìsìlámù anábì àríṣọ́lá tó ó ní ẹ máa gbìyànjú ẹmbàsí dáadáa sí ní kódà kọ́mọ́jù kékeré báyọ̀ àdíṣìn ẹlọ́jọ́ àmọ̀bẹ̀rẹ̀ man sana ilaykum ma'rufa kódà fún ti kí ṣeré ẹ̀ pẹ́ ọ̀nàrí pẹ́ lásán ọkà fún ọgbẹ́ à bùbọ̀ tí kìí ṣe dáadáa lè ní ọ̀rọ̀ àti kìí ṣe twenty naira péré ọgbọ̀ ó ti dáadáa títí bẹ̀rẹ̀ náà ní ẹ̀ tí èèyàn bá ti dúpọ̀ kìí ṣe twenty naira kò ní dípọ̀ twenty thousand naira padà náà ní yọ́mọ lára ara tí wàá ní twenty naira tí wàá ní gbogbo ìdíbi tí ìtura ni àrí jẹ òun náà kò mú wá ọlọ́run ló darí ẹ̀mí ẹ̀ tó fi fún ẹ̀ bẹ́ẹ̀ni ká bá bọ́n ẹni nǹkan kọjá fún ẹ̀ ọlọ́run ló darí ẹ̀ tó fi fún ẹ̀ yóò wá dúpẹ́ fẹ́ tó fi dáadáa ohun yígbà tó ń dúpẹ́ fọ́lọ́ náà ni ló sọ náà díjà bọ́ta wọn kò láyẹ̀ sùkúrù lọ mọ́n láyẹ̀ sùkúrù náà òjijì ọlọ́run akọ wa sọ́lọ́ lọ́wọ́ àríyé wọ́sàn náà báwo láti dúpẹ́ fẹ́ tó fi dáadáa fún wa wọ́n ní lẹ́bùn méjì láwà bá méjì ní ìdàkọ̀ lágbára àti ti dáadáa rún tó ti fún ọyẹ́ kó sí fún ó gán ìpìlẹ̀. Màgbọ́nà ilaykum ma'rufa, fàkáàbí òun. Mùkábà ní pé dédé tó ti dédé tó ti fún ọ̀pọ̀ náà sí. Sọ̀bọ́ wá ti jù bẹ́ẹ̀ lọ tó wá dáa púpọ̀. Ọ̀rọ̀ àti làbọ̀, wọ́n náà sí

ó bá fún agbára tó ní yẹ̀gẹ̀ sí pé ìrìnlẹ̀ àgbẹ̀ káàkiri tí tó yẹ wá rà fún mi nì tí ní láńbẹ̀ ń bẹ̀rẹ̀ bọ́ wá gbé fún mi nígbà ah, ọgbà wọn lè mọ́ ọ lọ́wọ́ pẹ̀lú ọ̀rọ̀ dọ́sẹ̀ tí wọ́n kó iṣẹ́ rẹ̀ ó kàn wá fún ọ lórí ọlọ́run ọ̀nà àkọ́kọ́ ni pé ẹ ti dédé tó ṣe fún yín ẹ fún padà ẹ dá padà àwọn onímọ̀ ní tí o ò ní rí ìkọsẹ̀ tó mú ọ bí ìgbà tí wọ́n so nǹkan mọ́ màálù lẹ́sẹ̀ mi tí ó fi máa fà wọ́n ní bákan náà orí ọ̀pọ̀ láàrin àwa mùsùlùmí inú ó dùn síra wa ẹnìkan ò ní ní ìrìgùn lórí ẹnìkejì wọn ọ̀fẹ́ kẹ́nìkan ń lérìgùn lórí ẹnìkejì inú Islam bọ́ bá ti lágbára tó kó sáì lẹ́nìkan bá ti ra dáadáa jọ rí pé ohun dáadáa yẹn tàbí kú ti bẹ́ẹ̀ lọ kó ní àbútí ẹ̀lágbára oníwọ̀nyí àhájì lọ́lọ ọdún tó lọ hajj wà lọ hajj ìwọ́dẹ̀ ní ọ̀ ní kankan lọ́wọ́ ó lówó uh, ọkọ̀ láti bá ìgan dé Àbújá asúnmí bó jẹ̀ lọ sí Mọ́kà àbí báwo ló ti wá sí sallallahu alaihi Ah, àdúrà ẹnu ní èpè tó ti fẹ́ tó ti dáadáa sí èpè olórí burúkú ẹjá yí padà ọ̀ a ń fi àdúrà fẹ́ tí ti dáadáa fún wa kìí tí ọ̀rọ̀ àdúrà kékeré o àyẹ́bí tọ́ délẹ̀ o hajjá dára o áwùtúrọ̀ o a ń nẹ́kùn kọjá fàtòmò ẹ̀ẹ́dì ẹnìkan ti dáadáa sí ọ̀rọ̀ ọmọ bílá méjì ó sì dáadáa sí ó sì lágbára sí dáadáa fún padà wọ́n a máa fi àdúrà àmàlẹ́ ọmọ sí lọ́sàlóòrù lọ́sàlóòrù lọ́sà ó gbòògbà ọlọ́mọ sì gbàdúrà yẹn lọ́bá ti bímọ lóòótọ́ ọkàn rẹ̀ wà báyọ̀ ní yẹ àdúrà tí mo ṣe lórí dáadáa tó ṣe fún mi ó ti gbà ọwọ́ ní sàdúrà ọdún mẹ́rin àbọ̀dún márùn àbọ̀dún jù bẹ́ẹ̀ lọ ẹwù Islam àdúrà kí ló ń ṣe mọ́tàdúrà lọ́dún dáadáa fún mi èèyàn tó máa ń sàdúrà lọ́n tó fi dáadáa fún yàn tírẹ́ṣíà bẹ́ẹ̀ yóò àdẹ́bìlọ̀ kọ́ àwọn sọ́lọ̀ bá wọn sọ́lọ̀ kì í ṣe ẹnu pé jẹ̀dá kùmọ̀lá ọ̀fẹ́ra nìkan ẹlẹ́ni tó máa dìde ilé náà wà pé aláàmọ́ pé jẹ̀dá kùmọ̀lá ọ̀dọ̀ abúlọ́dọ̀ tó ṣùkò ẹ̀yìn tó wá káfà ọ̀káfà mùkáfà nípìnlẹ̀ pẹ́ntó ti dáadáa fún wa wọn lá ń sàdúrà fún táàbí mọ̀ pé ọlọ́run gbàdúrà àwọn a mọ̀ pé ẹyẹ mo tra bóyá ìsàkán ṣe ni ó rí pọ̀ sàdúrà yẹn tó fi gbọ́ pé ah, á òsì kọ̀ndíṣẹ̀ kan bẹ fún ní ọ́sàdé àfún tó sùgbà pé orí bẹ́ kí ní kan sí nǹkan tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ ní ọ̀sàdé àfún nǹkan tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ tó fi borí bẹ́ ìwà rere ní ànábì wà sallallahu alaihi wasallam ẹ jẹ́ ká padà sójú ọ̀nà náà gbogbo ẹnikẹ́ni tó wájú nígbà ìtàn yẹn ń bẹ lára ẹ̀ gbogbo ẹjẹ́ a máa ń fi dáadáa fẹ́ tó fi dáadáa fún wa ẹjẹ́ a fi dáadáa san ká fi oríṣi ọlọ́run ọba là ń dúpẹ́ fún tá a bá ti ń dúpẹ́ fẹ́dọ̀ ọlọ́run tó ti dáadáa fún wa gẹ́gẹ́ bí àtàbí ti kọ wà sallallahu alaihi wa sallam abẹ́lẹ́hùn ọba aláàánú jùlọ ọba tí máa ń kẹrú lẹ́rú dúpẹ́ kò sí gbogbo alẹ́ ẹgbẹ́ máa dúpẹ́ fún ọ tá a bá dúpẹ́ fún tá kọ́lọ́run ọba kọ́ wa gbọ́ pé wa lọ́pẹ́ fún wa o kó tún wá sí wálẹ̀ tí wọ́n máa dúpẹ́ fẹ́ tó ti dáadáa sí wa kálí bá jẹ́ ń tọ́lọ́ lọ́nà dúpẹ́ fún ìdílọ́wọ́ lọ́nà dúpẹ́ fún ọlọ́run ọlọ́run fún ọlọ́ọ̀tọ́ ṣùgbọ́n rẹ̀ yẹn ni nígbà tí ṣe Maryam àrí àtìsẹ̀lẹ́m tọ́lọ ń sọ kalẹ̀ fún láti sọ́mọ̀dà rẹ̀ náà kí la jẹ kí la mú kí la wọ̀ kí la lò kò sí nǹkan tá jẹ táa mú táa lọ táa wò táa sí àfikárẹ́ nìkan tí wọ́n ràn lọ́wọ́ lórí gbogbo bí táa ti ń bọ̀ láti máa rí pé àà dá sí ọlọ́run tó wá máa ń tọ́pọ̀ gbogbo àwọn tọ́nà wá tó wá máa ń kájùmọ̀ àdúgbẹ́gbọ̀n ẹgbẹ́ o àdúgbẹ́ o ọlọ́run akẹ́yìn lẹ́sàn rere o gbogbo àwọn nǹkan yìí àyè ọpẹ́ lọ́wọ́ ọlọ́run kó sáré jọmọ̀ àdúgbẹ́ o wá